adúgbẹ́ fún ọlọ́ọ̀ba atọ́rọ àlékún ìkẹ́ ọlọ́ọ̀ba àtúrí àjẹjẹ tán ọlọ́ọ̀ba fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wasallam àti àwọn aráalé annabi sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo olùrẹ́jọ́ annabi sallallahu alaihi wasallam títí dẹjọ́ gbẹ̀rẹ̀ kìyàmà ọ̀rọ̀ tí a ń gbé ẹ̀wù lọ òun náà ni ọ̀rọ̀ nípa al-uzru bil-jahl ìfúnni ní àwíjàre aláìmọ̀kan ìwòye sí ìjáláìmọ̀kan èèyàn láti fi gbé ìdájọ́ kan elétọ́ ẹ ká gbélé lórí ká fi gbé ìdájọ́ yẹn kú lórí ẹ̀ nítorí pé àwòye sí pé ẹni yìí ó ní àwíjàre ó ní àwá wípé aláìmọ̀kani kò mọ̀ wípé nǹkan tó ń ṣe yìí ó lòdì sí òfin Ọba ó ṣe é ṣe tó bá mọ̀ kó mọ́sá àkókò nàkí sọ́lọ́wọ́ bá àmá ìmá rẹ̀ ipọ́lọ́wọ́ ba bínú sí nǹkan náà àìmá rẹ̀ wípé nǹkan yìí lòdì sófin ọlọ́wọ́ ba òun ló mú ṣe kí a wá wòye sí eléyìí báyìí ká fi gbédàjọ́ tí ó yẹ ká gbélé lórí ká fi gbé kúrò lórí ẹ̀ ìhàwó ni islam kọ sí ìhàwó ni àwọn ahlùsúnnàtí wal jama'a ìhàwó ni wọ́n kọ sí eléyìí báyìí ni nǹkan tí a ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ náà a ti jẹ́ kó yọ wípé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan ni tó jẹ́ sí pé kéèyàn tó lè pèèyàn ní kéèyàn tó lè gbédájọ́ léèyàn lórí nínú Islam kéèyàn tó lè gbédájọ́ léèyàn lórí nínú ìlànà sunna ọ̀rọ̀ kan ni tó jẹ́ sí pé èyàn gbọ́dọ̀ gbọ́ àgbọ́yẹ̀ dáadáa kó mọ̀ fọ́síwẹ́wẹ́ rẹ̀ kò jọ bí Muhammad bin Ali Jabata bí ó ṣe fi àwọn ọmọ rẹ̀ aláìmọ̀kan lọ́kànbalẹ̀ kan máa pàwọn èèyàn kéfìrí àtòun fún rẹ̀ gan-an tó ń fún rẹ̀ náà tí ó ṣe lẹ́tọ̀ fúnra ara rẹ̀ láti máa gbédàjọ́ léyàn lórí tó ń ti pọ́ ya láì makan nípa alámàrí ẹ̀sìn tó ti pé Muhammadu Ali Jabata ó jẹ́ nìkan tó jẹ́ sí pé ó jìnà sí ẹ̀kọ́ ẹ̀sìn gan ó sì jẹ́ ẹ̀kan tó jẹ́ pé ó ya láì makan púpọ̀ nípa ìmọ̀ ẹ̀sìn eléyìí lọ́fà ló fi jẹ́ sí pé pẹ̀lú àìmọ̀kan rẹ̀ yìí òun náà lọ́wọ́ fi ń gbédájọ́ lé àwọn èèyàn lórí kárin mùsùlùmí òun ló sì pè ní kèfèrí látara àìmọ̀bi tí ẹ̀sìn darí kọ látara pẹ́sì ti dàrú máa lọ́wọ́ látara wípé tí agbára rẹ̀ ká nínú ẹ̀sìn òun náà ló ń tọwọ́ bọ̀ látara pé nǹkan tí máa rẹ̀ gbé òun náà ló ń dágbálé kámọ́wàá sọ ìgbàláàyè tó ṣe fún àwọn ọmọ rẹ̀ ó yẹ sí pé àwọn tó ya aláìmọ̀kan jù lọ nígbà tó yẹ sí pé ẹni tí fi so lórí gan ọ̀gá aláìmọ̀kan ni so àwọn tí wọ́n wá gbà ìtàn gbà ló lórí ẹ̀yin ẹwòye sí bí àìmọ̀kan tí wọ́n bí ó ṣe lágbára tó so ó ní kán ma pèyàn kéfèrí lọ bó ṣe wù wọ́n ó lélẹ̀ báyìí nínú manhajus sunnah nínú manhajú sálàfù ló wà so ibá ní sèbí kásáàmà pè yán kéfèrí lọ sí wàhálà kankan so ilé ibá ìjẹ́ pé wáyé pé àwọn èèyàn yìí ń kọ́ Muhammad bin Ali Jabata àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ Khawarij ni wọ́n àwọn lọ́jẹ́ sí pé wọn kí ń kùnlá àyòkí ń kà wọ́n láti pè èyàn ní kéfèrí ó fúyẹ́ lórí àwọn àwọn gan bí ìgbà pé èyàn bá ka suratul Fatiha ni so abẹ́lọ́wọ́ bá lékẹ́ ọlá kọ́lọ̀ bá kí ó ṣàánú wọn kọ́lọ̀ kó là lójú kọ́lọ̀ bá kí ó yọ wọn kó nú àìmọ̀kan àti aburú eléyìí tí wọ́n tọrọ ara wọn bọ̀ yìí a ah, ajẹ́pẹ́ wáyé pé ọ̀rọ̀ yìí èyàn gbọ́dọ̀ gbàgbọ́ yẹ dáadáa kó ma ti fún tẹ̀dọ́ ẹ̀ síwájú kó tó lè ma gbé ìdájọ́ léèyàn lórí síwájú kó tó lè ma pèèyàn ní kèfèrí gbogbo àwọn nǹkan wọ̀nyí ló gbọ́dọ̀ yé ní fọ́síwẹ́wẹ́ wà ìlà tí ò bá ti lè lábára bí tí a wá bá ẹ̀kọ́ náà dé òun náà ni ma yandariju tahta al-masail adh-dha'irati ma yandariju tahta al-masail adh-dha'irati a sọ yí pé nínú àwọn alámẹ̀rí ẹ̀sìn tí àwọn ahlu sunnati jama'a wa ulama'uhu nínú àgbọ́yé súnnà tí wọ́n máa ń wòye sí síwájú kan tó gbẹ́dàjọ́ léyàn lórí òun náà ni pé wọ́n kọ́kọ́ wò wípé irú alámẹ̀rí ẹ̀sìn wo lẹ́ni yọ́rọ́lù ìjẹ́ nǹkankan tó jẹ́ sí pé alámẹ̀rí kan tó hàn ní tó hàn gan nítorí pé àwọn ẹ̀rí tó wá lórí ẹ̀ àwọn ẹ̀rí tó hàn ní tí ò sí rújú lórí ẹ̀ tí ò sí ìfàǹfà lórí ẹ̀ tí ó sì tukutu lórí ẹ̀ tí ó sì ìsàsìgbọ́yé lórí ẹ̀ tó bá yẹ pẹ́rọ àwọn ẹ̀rí báyìí ni tó bá yẹ pẹ́rọ àwọn àlámọ̀rí báyìí ni tí èyàn bá pèpè àìmọ̀kan tó bá pàpè mára ìmọ̀kan lórí ẹ̀ àwọn alùsúnú ni láà a kí ń fún yẹn ní àwíjàrá láìmọ̀kan lórí àwọn àlámọ̀rí báyìí nítorí pé nǹkan tó hàn ni tó ibà ní sí yìí so ìwọ lọ́yà láì níkan ṣe bá láwùjọ tó tún gbé gan arípẹ́ nǹkan yìí nǹkan tó yẹ pé ó hàn láwùjọ náà ni tó yẹ kó wọ́n ń polongo ẹ̀ gbogbo èèyàn lọ́mọ̀ ìpé lára kódà àwọn mùsùlùmí gan ìpé lára Islam òun náà ni nǹkan yìí wà ìwọ́n tó wá jẹ́ mùsùlùmí lóhùn so wọn kí ń fún yẹn ní àwíjàre lórí nǹkan báyẹn so òun ni almasailu zahira almasailu azahira àwọn alámọ̀rí ẹ̀sìn tó hàn tó yẹ pàwọn ẹ̀rí tó wá lórí ẹ̀ ẹ̀sìn tó hàn yìí wọ́n fẹ́ fún wa ní àwọn wọ́n ní ma yandariju tahta al-masail adh-dha'irati kí ni àwọn báwo la ṣe lè ma àwọn alámàrí tó kó sí abẹ́ àwọn alámàrí tó hàn yìí tàbí mọ̀ pé irú alámàrí báyìí alámàrí tó hàn ní táà ní fóyàn ní àwíjàre aláìmàkálé lórí eléyìí báyìí jama'a àbúfẹ́ ká máa dé mọ́lẹ̀ dáadáa wallahi azim ká máa gan torí lè báyìí ni manhajjú ahli sunnati wal jama'a ọ̀rọ̀ manhajj lánsọ yìí so yẹ báyìí nìsí ojú ọ̀nà ahli sunnati wal jama'a lè lè tá a gbọ́dọ̀ gbàgbọ́ yẹ dáadáa bákanáà olóje kí gbogbo èèyàn mọ̀ yí pé sẹ́ni manhajjú ahli sunna ojú ọ̀nà ahli sunna wallahi ojú ọ̀nà tó wọ́n wo ti kún tẹ̀dọ̀ ẹ̀rí pẹ̀lú farabalẹ̀ dáadáa kése pẹ̀lú gbónára kése pẹ̀lú tara kése pẹ̀lú pé a ń bínú èèyàn kan wọ́n farabalẹ̀ wo àwọn ẹ̀rí lọ́tún lọ́sì síwájú kan tó gbé ìdájọ́ jáde yàtọ̀ sí in tí àwọn aláìmọ̀kan tí wọ́n lẹ̀ má àwọn alùsúnnà lónìí àwọn tí wọ́n ń pèrà wọn lóní súnnà tí wọ́n wá ń kó àbùkù bá manhajù yìí táwọn èèyàn fi wá rò yí àbí ojú ọ̀nà alùsúnnà ni pé kákà ma pèyàn kéfèrí àwọn òtí ẹ̀ mọ̀jú kásá ma pèyàn kéfèrí kásá ma hánà lọ so ibá ní sí tọ́bá ti gbọ́rù súnnà báyìí táwọn èèyàn bá ti gbọ́rù súnnà pé tọ́bá wọn sáwọn tí ma hánà yẹn àwọn tẹ́lẹ̀ gangan bó ṣe lé ìkèfèrí bó ṣe lé wípé alùsúnnà ni wọ́n tí wọ́n sọ alùsúnnà ní súnnà bú yìí wọ́n èkí sí alùsúnnà wallahi wọ́n kàn fi ó parí súnnà jalè ní kọwàríjì ni wọ́n kọwàríjì ni wọ́n tí bá ní sí jabata àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ àti àwọn ọmọ ya wọn ní òkè ọya àwọn boko haram àwọn náà láàrù súnnà làwọn náà kódà wọ́n ní àwọn lẹ́ńpín boko haram àwa ahlu sunnati wa ahlu sunna wal jihad jama'atu ahlu sunnati wal jihad òun làwọn so àwọn náà àwọn gan ò gba orúkọ boko haram tá ń pè wọ́n yẹn wọ́n gbá wọlé gẹ́ bí orúkọ àwọn náà ń pàpẹ mẹ́ra pàálù súnnà láwọn kò yí báyìí sí so bẹ́ẹ̀ náà ni Muhammad bin Ali Jabata kọ̀rìjí lòun náà òun náà ń pàpẹ mẹ́ra pé alùsúnnà lòun kò yí báyìí sí wallahi mo fọ́lọ́wọ́n bá búra tí ma dé wájú ẹ̀rọjọ́ bí ó ṣe rú mi lójú wípé alẹ́ la wà yìí bẹ́ẹ̀ ni ó rú mi lójú pórí ànú ní jàbátáwà mo fi ọlọ́wọ́n bá tẹ́mi níbẹ̀ lọ́wọ́ rẹ̀ mo fi búra bí ó ṣe rú mi lójú àwọn àfáà súnnà jẹ́ sàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ dáadáa gidi gan láìpẹ́ yìí ìkánà mashayikh ìkánà àgbàfà sunna wọ́n lọ sí mọ̀tánàrù kan ní Riyadh ọlọ́ sí sẹ́mínà kan ní Riyadh ní asima ní kápítà Saudi Arabia ní Riyadh wọ́n lọ sí sẹ́mínà yẹn lórí ọ̀rọ̀ ìsàlàyé àkídà ahlùsúnnàtì wàljama àfáwòyàn gbà tí wọ́n wá parí lectures seminar yẹn wọ́n wá béèrè béèrè inú béèrè tí wọ́n béèrè lọ́jọ́ ọwà míbáyé o eléyìí wà ó wà very recent eléyìí báyìí ó kè pẹ́ rárá eléyìí báyìí ò tí pẹ́ rárá wá béèrè wá béèrè wallahi inú béèrè tán béèrè yọ yẹn ìbéèrè àwọn ọmọ nàìjíríà wà bẹ́ẹ̀ ó yàtọ̀ sí ilé ta ṣe yẹn wọ́n ní ọkùnrin kan ń bẹ ní nàìjíríà wallahi wọ́n ni ó sọ wípé Abu Hanifa káfir Ibn Hajar káfir kó ní Abu Hanifa kèfèrí ni Ibn Hajar kèfèrí ni wọ́n ni bákanáà ó ní gbogbo bídíà ní kúfùrù wallahi nǹkan tí Sheikh sọ ní pé ẹni yẹ jìnà sí kọrìjí ni gbogbo àwọn súnnà pátá tí ọ̀rọ̀ wọn jàbàtà ń dé tí gbọ́ wọn wallahi ni wọ́n sọ pé kọrìjí jàbàtà nínú àwọn kọwárìjì lọ́wà so la ashukku mẹ́yìn sí méjì wípé jàbàtà kọ̀rìjì ni la ashukku fi annahu kọ̀rìjì mẹ́yìn sí méjì nípa wípé jàbàtà kọ̀rìjì ni náà àwọn àwọn in tí ó kó sí abẹ́ àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó hàn táàfi mọ̀ wípé irú àlámọ̀rí báyìí nínú àwọn almasailu zọ̀ ìrọ̀ àwọn àlámọ̀rí ẹ̀sìn tó hàn ni tó yẹ sí pé a ní ma fún yẹn ní àwíjàre aláìmọ̀kan lórí ẹ̀ so that tàbá fẹ́ sọ wípé aláìmọ̀kan lè yàn tá fún láwíjàre rẹ̀ a mọ̀rú yẹn tá mọ̀ fún láwíjàre a sì mọ̀rú yẹn tí ó yẹ ká fún láwíjàre wọ́n ni máa yàn járíjù tahta al-masail adh-dha'irati alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ nínú àwọn nǹkan tó yẹ sí pé nínú lábẹ́ àwọn al-masail adh-dha'ira àwọn alámọ̀rí ẹ̀sìn tó hàn tó hàn dáadáa tẹ́rí tí ó wà ambiguous kò yí báyìí nísìn òun náà ni tawhidul uluhiyya tawhidul uluhiyya ṣíṣe Ọlọ́run ọba lọ́kan ṣíṣe Ọlọ́run ọba ní àṣọ níbi ìbáadà nínú ìjọsìn ká sí Ọlọ́run ọba lọ́kan ìtumọ̀ ní pé kọjẹ́ sí pé Ọlọ́run ọba nìkan la máa fún a sí Ọlọ́run ọba lọ́kan níbi ìjọsìn wa a ní fi ẹlòmíì a ní fi pẹ̀lú Ọlọ́run Ọba nínú ìjọsìn a ní jọsìn fún ẹlòmíì má yàtọ̀ fọ́lọ́run Ọba ọ̀rọ̀ yìí nínú àwọn almasailu zahira ló wà àwọn alámàrí tó hàn so ibá nísìn òun náà ní kí o tawhidul uluhiyya wọ́n ní òun náà máa ń pè ní tawhidul ibada tawhidul uluhiyya òun náà ń pè ní tawhidul ibada tí sí ọlọ́run ọba lọ́kan lábala ìjọsìn kó jẹ́ pé ọlọ́run ọba nìkan la máa jọ́sìn fún a gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan mí yàtọ̀ fọ́lọ́run ọba mọ́ minal masaili dha'ira aw wọ́n ni wọ́n tó mọ́ ń pè ní tawhidul qasd tawhidul qasd wọ́n mọ́ ń pè ní tawhidul uluhiyya wọ́n ń pè ní tawhidul ibada wọ́n ń pè ní tawhidul qasd tawhidul qasd tawhidul qasd wákan náà wọ́n ń pè ní at-tawhidul amali at-tawhidu al

lórí nítorí tàwíhídú al'uluhiyya sáwọn pé ìran tàwíhídú mẹ́ta láni wọ́n mú ẹyọ kan bẹ̀ wọ́n ní tàwíhídú al'uluhiyya àbẹ́ẹ̀kọ́ ni ó wà nínú àwọn kí ni o alákọ̀ọ́kọ́ ni ó wà nínú àwọn almasailu dhahira àwọn alámàrí tó hàn tó jẹ́ sí pé ààrí ma gba àwíjàre islam ibn wọ́n ní àfáwà àgbàfà olùmọ̀ nípa ìsìn islam ibn Taymiyyah àwọn ọ̀sọ̀ wípé wa ibadatullahi wahdahu hiya asluddin ìmá jọ́sìn fún Ọlọ́run Ọba nìkan ṣoṣo òun gan ni ìpìlẹ̀ ẹ̀sìn gbogbo ẹ̀sìn yòókù a máa lé lórí ni ẹ́ ìmọ̀lọ́wọ̀n ọba lọ́kan ṣoṣo tó yẹ pọ́lọ́wọ̀n ọba àlékẹ́lá gbé àwọn òjíṣẹ́ dìde nítorí ẹ̀ wà anzala bihil kutub òun lọ́wọ́n ọba àlékẹ́lá dẹ̀ fi sọ tírà kalẹ̀ faqala ta'ala wọ́n lẹ́rìí واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون أو أن سورة الزخرف آية 45 من سورة الزخرف سورة الزخرف ọlọ́wọ́ bá ní ìrẹ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam tọ́rọ ìbá fẹ́ dàrú mọ́ olójú tọ́wọ́ bá ma pàtàkì ń tàà gbélé ọlọ́wọ́ tó tọ́wọ́ bá ma bá ọlọ́wọ́ bá ní kí pàtàkì ẹ̀ tó bèèrè lọ́dọ̀ gbogbo àwọn táa rán níṣẹ́ síwájú rẹ̀ lọ bèèrè lọ́dọ̀ wọn lọ bèèrè lọ́dọ̀ àwọn àjọ wọn tọ́lọ̀wọ́ bá lè kẹlá rán wọn sí àwọn ànábì wọn táa ti rán síwájú rẹ̀ wípé aja'alna min duni rahmani alihatan yu'badun ìjẹ́ àwọn ọlọ́wọ́ bá ti

nínú àwọn àyà tó jẹ́ pé wáyé pé al'ambiya'u muttafiquna fi tawhid àwọn annabi Ọlọ́run ba wọ́n papọ̀ dáwà wọ́n papọ̀ ṣẹ̀ríà wọ́n papọ̀ níbi tawhid ni wọ́n yapa níbi tawhid ibi tí ti máa ń yàtọ̀ níbi ahkamu ni ti máa ń yàtọ̀ níbi àwọn àdájọ́ tí ó ti níbi láfisọ́ yí pé ìkúnlẹ̀ ò lè jẹ́bọ láíláí kò lè jẹ́bọ láíláí torí pé dáàwàtul àmbíyà wà dáàwàtul rúsùl gbogbo ìpẹpàwà nẹ́bí ọlọ́wọ́ bá àti pẹpàwà òjísí ọlọ́wọ́ bá lórí ọ̀rọ̀ tawhid dáàwàtul wàhídà ìpẹpẹ yọkan oṣù náà ni ṣẹ̀ríà àwọn tààdẹ̀ fún من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون àṣẹ́bẹ̀rí láyé kò yí bá ní sí káwáyọ̀ ń da nǹkankan lásìkò kankan máa jẹ́bọ lásìkò mí ọlọ́ni láìláì àwọn ọlọ́wọ̀n bò ṣe bẹ́ẹ̀ kò yí bá ní sí àbọ̀wọ́ bá nìyẹn sọ̀rọ̀ àkúnlẹ̀ náà wà ní ọ̀rọ̀ táyẹn jú bí báyìí ilẹ̀ tó yẹ́ nínú àwọn ọ̀nà express tó ga jù tó fi ń yọ̀n jáde kóòrò islam ìkúnlẹ̀ ọmọ yẹn kúnlẹ̀ bá kódà ó ní kúnlẹ̀ wẹ̀ jẹ́ kẹ̀kẹ́ wà láì ọmọ yẹn ti sọnù gẹ́jì dàn ọmọ yẹn ìkúnlẹ̀ ẹbí ìparọ́mọ́ ó lè kúnlẹ̀ fókù sáré tí kúnlẹ̀ sí súnà ni súnà kọ́nà mọ́ ń pè yàn sí súnni ni ni sáré tí ti gbọ́ súnà yẹn

àbá kan irọ́ tí ma ń pa látijọ́ ènìyàn mo ní kó present tíra yẹn látijọ́ kò rí present ìyálà yàrọ́ ìtí ń pa ìtí ń pa ìtí ń pa láti bàtà wà ń bẹ̀ wallahi kò rí tíra yẹn present fún mi tá bẹ̀ àtúnkù ń challenges pé present tíra yìí ó ní kódà ibi tọ́rọ ìkúnlẹ̀ ilé dé ẹnìkan Saudi ọkọ̀ tíra báyìí ó fẹ́ pèkúnlẹ̀ lẹ́sẹ̀ bá àwọn àfáà sí lẹ́ wọ́n sì kọ tíra rí pé ó kẹ́ pèkúnlẹ̀ lẹ́sẹ̀ lásán wọ́n sì lẹ́ ibi orin tíra yẹn wà dákọ̀ kágbọ́ ká tọ́ọ̀bá kan sí ẹ̀sì dákọ̀ rẹ̀ tọ́ọ̀bá ní ká àwógbé jáde ní bíbí àáká kò yíba irọ́ yálàyàrọ́ irọ́ ti dẹ́kẹ̀ ọpọlọ rẹ̀ irọ́ ti fọ́lé ọmọ rẹ̀ abáwọ́gẹ́ ọkẹ̀ pẹ̀kúnlẹ̀ lẹ́sẹ̀ <laughs> àfọwà ibn Taymiyyah rahimahullahu ta'ala wọn mú ayayiwa ayayiwa nínú suratu Zukhruf aya 45 wọ́n ni wa kadhalika yadkhulu fil masail adh-dha'irati tawhidur rububiyyah tawhidu ẹlẹ́kejìrí wọ́n ni bákan ó wọnú àwọn alámẹ̀rí tó hàn tó jẹ́ sí wípé a ní ma fún yẹ ní excuse yàláyìmọ̀kan lórí ẹ̀ tàwíhìdù rùbùbíyà tàwíhìdù arùbùbíyà ìmọ̀ Ọlọ́run bá lọ́kan lára àwọn níbi iṣẹ́ tọ́lọ́run bá ń ṣe kágbà yí pé iṣẹ́ tọ́lọ́run bá bá lóhun nìkan lòun ṣe kágbà pẹ̀dá kan ò lè ṣe mọ́ kò sẹ́ni tó lè pààyàn wallahi kò sẹ́ni tó lè pààyàn Ọlọ́run bá nìkan Ọlọ́run ní wa ma kana li nafsin an tamuta illa bi idhnillah kitaban muajjala Ọlọ́run ní ẹ̀mí kan ò lè kú àfi pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ẹ̀mí kan ò lè bọ́ ẹnìkan ò lè jáde láyé àbíkọ́yé pọ́lọ́n àsìkò tọ́lọ́wọ́n bá àlékẹ́lá kọ fún un tọ́lọ́wọ́n bá àlékẹ́lá ní yóò lò láyé ló ti tó yẹ kìtàbà mu àjálà kìtàbà mu àjálà ọlọ́run ní àkọọ́lẹ̀ kan ní àsìkò kú èèyàn tá a ti fasikò sí àsìkò yìí ló kú àsìkò yìí

ita ń sọ ní pẹ́dà yẹn lágbára jọ lọ́nà nìyẹn ọlọ́run ọba ọ̀fẹ́ kẹ́nìkan kú inú òtòtò wọn tọ́lọ́run ọba tínú sí ẹ̀tọ́lọ́run ọba kò tí tásìkò ẹnìkan wá kánjú pé no ọlọ́run in tí wọ́n fẹ́ hun èmi ọ̀fẹ́ bẹ́ẹ̀ mi fẹ́ kó kú títí èròǹgbà tí wá bo tọ́lọ́run ọba mẹ́lẹ̀ só rọrùn láíláí inú gbàgbọ́ burúkú tí ń e bẹ́ẹ̀lẹ̀ e ka ẹ̀yẹn e ní ọlọ́run ìbínú wọ́n ọlọ́mọ̀já fọjọ́ lọ́jọ́ lọ́mọ ní àwáyé burú wọ́n ti pa ọmọ òun gbọ́rọ̀ náà awí fún wa máa pọ̀ àwọn tí ó dẹ́jà wá kú <laughs> sọ́wọ́n tí ìdẹ́jà ìwọ́n dẹ́jà ò ní kú àtẹni tí ń dẹ́jà àtẹni tí dá àjọ kú náà ni kò sẹ́ni náà tó lè pààyàn láìsẹ̀ pásìkò kú ẹ̀ títò àwọn èèyàn bọ́ wà ní ẹ tẹ́rí àwọn tán bá ti pààyàn tíwájú kásìkò wọn títò ẹ wọ́n wà lọ dàkúdàáyà àbí wọ́n wà lọ máa káàkiri wọ́n máa rìn káàkiri ẹ̀kùlé wọ́n máa sọkọ́ káàkiri wọ́n máa ṣe gíníkà títí tásìkò wọn fi tó ìmúlẹ̀ ti ìbò ní yíò wà ìmúlẹ̀ ti ká inú tíra wo lẹ ká wọ́n ní tíra Yorùbá èyí ò dájú pé tíra kí tíra nìyàn tíra tó lè mú ìyàn wọn náà nìyàn kọ́nà wà kó sọ wà kún bẹ̀ ẹjá pàgbà àwọn àkídà yìí ti jagbàjagbà náà ẹ́ udkhulu fi sílmì káàfà ẹjá wọnú ìsìláàmù tapá ti tán ká wọnú ìsìláàmù pátápátá totally ká jura wálẹ̀ èwo ni ìsìláàmù díẹ̀ orò díẹ̀ ìsìláàmù díẹ̀ àkídà yóò bá díẹ̀ so ibà ní sí ẹ̀yàn bá fẹ́ gba ìsìláàmù kówó wọ́n ní bẹ́yàn ọba pàbùké kọ pàbùké èwo ni bọ̀dá tẹ́yìn dùn èwo ni bọ̀dá tẹ́yìn dùn so kí a ṣe islam wà gẹ́bẹ́ lọ́wọ́ bá ilé kí lásìfíkà ṣe náà wọ́n ní ọwọ́nú tawhidur rububiyya ọwọ́nú almasailu zahira tawhidur rububiyya inú ẹ̀nà ní kágbà pọ́nà ọba nìkan lè rọ̀jù inú ẹ̀nà ní kágbà pọ́nà ọba ilé jẹ́ nìkan ọlọ́wọ́ bá nìkan ló lè yàyẹ ń wèrè ma fi sàdánwò fún wa òun náà ló sì lè mú yàn lára dá so ibà nìsìn ọlọ́wọ́ bá nìkan ló lè yàyẹ lágàn òun ló sì lè níkẹyàn máa bí gbogbo àwọn ilé ìbá ìsẹ́ ọlọ́wọ́ bá ní gbogbo wa gbogbo ká má gbà wípé lẹ́yìn ọlọ́run ọba ẹnìkan tó ní kápá àti sàwọn sẹ́yìn mọ́ nínú àwọn ẹ̀dá <coughs> ẹlẹ́ẹ̀kẹta nínú tó kó sínú ẹ̀ wọ́n ni wáyé tó kúlù ayúgbọ́n fi masáìlì zọ ìrọ̀tì masáìlì shirkil akbar wọ́n ni bákan náà nínú tó tó kó sínú àwọn alámàrí tó hàn táà ní ma gba àwíjàre aláìmọ̀kan àwọn alámàrí ẹ̀sìn tó ní ṣe pẹ̀lú ẹbọ ńláńlá àwọn ẹbọ ńláńlá àwọn ẹbọ àwọn ẹbọ àwọn ẹbọ ẹbọ hẹ̀rìmọ̀ hẹ̀rìmọ̀ ẹ́ àwọn àwọn pàmọ́rágájí ẹbọ gbogbo àwọn eléyìí báyìí nínú àwọn almasailu ìrọ̀lọ́wà alladhi yukhriju an millati islam ẹbọ ńláńlá yìí tó yẹ́ sí pé òun náà ni nǹkan tí ma ń gbìyànjáde kó islam ẹbọ ńláńlá tó yẹ sí pé a máa gbé yẹn jáde kúrò lójú ọ̀nà islam nínú àwọn al-masā'ilu adh-dhā'ira àwọn alámàrí ẹ̀sìn tó hàn lọ́wà wọ́n ní fún bí àpéjúwe kashirki ibadati al-quburi min dunillah kashirki ibadati al-quburi min dunillah gẹ́gẹ́ bí ẹbọ ká lọ jọ́sìn fún àwọn sàárè lẹ́yìn ọlọ́run ká lọ ta bá ti jẹ́ni tí ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ká má ṣe mọ́ ọ̀nà wo lè yẹn máa ń gbà jọ́sìn fún sàárè òun ní ẹni kíyàn lọ síbi sàárè kọ́ máa wá lọ pa ẹran fẹ́ni tó wà nù sàárè náà kọ́ lọ máa pa ẹran fún ẹni tó wà nù sàárè àbí kíyàn lọ síbi sàárè kọ́ lọ máa jẹ́jẹ́ fún ẹni tó wà nù sàárè pétọ̀ bàbá wọ́n ti ní àgànkan ò ní débi sàárè yín kọmọ́ tọ́wọ́ àlàbòsùn látijọ́ tí mo ti lọ́kọ ó di ọdún mẹ́ẹ̀dógún lé ní èmi ọ̀gbọ́ kó àfibádi ẹbá ń sàǹkan jẹ́ ńlẹ̀ so àánà ni mo fi wá bàbá tí n bá fi lè lóyún tí mo bímọ à nǹkan báyìí nǹkan báyìí mo mú wà bí sàárè yín tọ̀ bẹ́ẹ̀ bá ti wá bá mi ṣe tí ń bímọ bàbá ọ̀dọ̀wọ̀ yín o ọ̀dọ̀wọ̀ yín o ẹbọrun wàláì pé àà bàbá wọ́n sáti ní gbogbo aláàrẹ̀ ọlọ́jọ́ pípẹ́ àárẹ̀ táwọn dókítà oríwòsàn tó bá sáti ní pé wọ́n gbé débi sàárè yí ó ti parí fún tọ́ bàbá èmi náà wá wá báyìí mo dé ẹ̀dàkùn ẹfúnmiwòsàn àbúrísísí àwọn nǹkan tó ẹ pé Ọlọ́run bá nìkan ní ṣe kò yí báyìí nísìn kódà ilé ìtẹ́yà ń ṣe òkú ò lè ṣe fún wa mọ́ ìgbà tẹ́yà bá wà láyé ló lè ṣe pé bàbá àbátẹ́wà mi bàbá ẹgbẹ́ wọ́n fún yẹn nígbà ọrùn látẹ́yìn pé àbátẹ́wà ló sáré kó gbẹ́rù ọ alàyé lè sèyún ẹ̀dàkùn ẹgbẹ́rù mi pé bá nísìn so bàbá ẹ̀dàkùn ìwọ́n admission ni admission ó ti mo ti parí secondary school nísìn ogún ọdún rẹ̀ tàìmọ̀wé sì kọ́ mọ̀ wọ́n wà admission bàbá ah bàbá wa ma provost rí <laughs> àbí bàbá wa ma vc rí àbá ma provost polytechnic kankan rí nínú sáré ó sì ma vc kankan rí ṣe bá ní yìí so kọlọ̀bà kó sànà wa kí a máa lọ jọ́sìn fún sáré ibadatul qubur inú àwọn ẹbọ ńláńlá lọ́wà ka ṣírkì ìbádàtì kùbúr min dúnilá ṣe rí ìbádàtì kùbúr ẹ má jẹ́ ká sàsì gbọ́ ẹ̀ àwọn aláìmọ̀ká yìí Muhammad Ali Jabata àti àwọn ọmọ rẹ̀ níbí báyìí wọ́n a máa lú àlámọ̀rí papọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tó lọ síbi sàárè tó yẹ́ pé ó lọ ń ẹni tó wà nù sàárè gẹ́gẹ́ tó lọ ń jọ́sìn fẹ́ni tó wà nù sàárè ọlọ ń forí kanlẹ̀ wà nù sàárè ọlọ ń forí o fẹ́ni wà nù sàárè ọlọ ń pa ẹran fẹ́ni tó wà nù sàárè ó lọ ń ké pe ẹni tó wà nù sàárè bọ́yá kókó sóore kan fóun ni àbí kó gbé aburú kan jìnà ìyàtọ̀ ń bẹ láàrin rẹ̀ àtẹni tó lọ síbi ni àmọ́ ìkan ẹbọ tó gbẹ̀yẹ̀ jáde kó ní islam ìkan èéṣẹ́ tó gbẹ̀yẹ̀ jáde kó ní islam ìkò gbẹ̀yẹ̀ jáde kó ní islam èwo ló gbẹ̀yẹ̀ jáde kó ní islam ẹnkí mọ́ tó pá burú ni o kódà burú tó tóbi ni àmọ́ ti di ìdájọ́ pé ṣé kìíní yàn jáde kó ní islam má fi hamasa má fi ìtara pé ah kìríkà no <laughs> yóò má tara má fi gbé dájú ẹ̀sìn gbé sí ibi tọ́lọ́wọ́ bá rí ẹni tó bá lọ síbi sàárè tó bá lọ ń pe ọlọ́run kí ló dé tí fi lọ ń pa ọlọ́run bí sàárè à ló lé àyè yí ẹ̀ mọ́ àwọn bàbá tán sí ẹni ọlọ́run ni wọ́n wọ́n gbọ́dọ̀ àwọn ẹni ọlọ́run síbi kí gbígbàdúrà mọ̀ sọ̀kalẹ̀ sáàyè yìí lọ yí alákọ̀ọ́kọ́ tí ń pè ẹni tó wà ní sàárè àbó ń jọ́sìn fẹ́ tó wà ní sàárè ẹlẹ́bọ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun jọ́sìn fọ́lọ́wọ́ ọba nídìí sàárè oníbídíà ni tí ò sí kíni o tí ò dẹ́lẹ́bọ ah, alámọ̀rí clear máa fún yín níbi tíra bíi mẹ́fà ní ní ṣókí lérèfé máa kà fún yín tíra bíi mẹ́fà lérèfé mo fi Ọlọ́run bá búra tíra tó wà àwọn ibi tẹ́ ti sọ àwọn ọ̀rọ̀ yìí láàrin oṣù kan láàrin oṣù méjì ìmọ̀ ká ọkọ̀ tíra lásán àìnífin kankan mí ìlà ìníkàtán ọkọ̀ tíra nìkan ní mọ̀ká kéje pé tọ́wà nú ẹ̀ o ìníkàtán so a mọ́ ẹkẹ̀jẹ́ fún yín ní mẹ́fà gbére alákọ̀ọ́kọ́ tí a tíra yìí wọ́n fi ń sọ̀rọ̀ nípa tawhid nípa ìmọ̀ Ọlọ́run Ọba lọ́kan wọ́n discuss ọ̀rọ̀ tí mo sọ yínbẹ̀ wípé ẹni tó bá lọ síbi sàárè tó yẹ pé ó lọ ń pe ẹni tó wà nù sàárè gẹ́gẹ́ àbọ́n lọ ń jọ́sìn fẹ́ tó wà nù sàárè ẹbọ ńláńlá ló ṣe ó gíjáde kó ní Islam àmẹ́ tó bá lọ síbi sàárè tó yẹ pé Ọlọ́run Ọba ní lọ ń pè nídi sàárè kò gbé jáde kó Islam àmóṣe bídá ó sàbúrú ẹjọ́ ọ̀dásán Sheikh Fawzan lọ sọ báyìí

volume kan péré ní tíra yẹn kálọ̀wọ́ page 142 àbàmbẹ̀ page 142 nínú tíra yẹn náà kọ́pì tẹ́ mẹ́ ní lọ́wọ́ page 142 ni àkíyàtò tawhid pàápàá jùlọ ẹni tó bá fẹ́ wò lórí shamila ẹni tó bá fẹ́ wò lórí shamila a ń pè maktaba kan library kan ní al-maktabatu shamila library kan ní library yẹn wọ́n wà lórí fóònù mo ní lórí fóònù bíbá ọ̀pọ̀lọpọ̀ yẹn náà ní lórí fóònù tó bá ti jẹ́ àwọn fóònù android phone àbáwọn fóònù smartphone ó ṣe báyìí nísìnyí so a máa bá a máa láǹfààní àti rí al-maktabatu so ṣe báyìí nísìnyí túnmọ̀ ní pé library tó kún kẹ́kẹ́ library tó kún gan so tíra kún bẹ̀ fọ́fọ́fọ́ ni wọ́n ìkíùpù ẹ̀ pẹ̀lú àwọn tíra tó kún fọ́fọ́fọ́ síbẹ̀ so tá bá lọ àwọn tí mo fẹ́ kóòtù fún wọn báyìí àwọn pages tẹ́tì máa rí àwọn pages yẹn tó bá ní títí al shamila tó bá ní títí soft copy rẹ̀ lọ́wọ́ lórí al-maktabatu shamila ẹ lọ́wọ́ àwọn pages yẹn bá ń bẹ̀ bẹ̀tẹ́ tó bá ní hard copy lọ́wọ́ ẹ kóhun lọ́wọ́ bí tó ti ń sàlàyé nípa ìdájọ́ bídá nínú ẹ̀sìn àbẹ́ tó bá ní soft copy yẹn lọ́wọ́ lórí al-maktabatu shamila nítorí gbà tí wọ́n wá lọ́wọ́ hard copy tó ní ẹ̀rọ nípa ẹ̀mí ọ̀bá ń bẹ̀ tó bá ní sí mọ́ tí mo ń sọ dáadáa o kò yẹ bá ní sí yìí soft copy eléyìí tó wà ní orí alimaktabatu ẹ́ wọ́n ló lè má yẹ ní wọ́n lè má yẹ hard copy soft copy ẹni tó ń pè ní hard copy onílélé oníwèé tí yẹn ń gbé dání oníwèé yẹn hard copy ní soft copy lélé tí ó jẹ́ ó wà lórí fóònù tí èsè tó níwèé tó wà lórí fóònù kò yẹ bá ní sí yìí ẹ̀ẹ́ tó copy and soft copy tabaro page 142 àbá ọ̀rọ̀ yẹn bẹ̀ má padà ká ọ̀rọ̀ yẹn o bákan náà tábà lọ wọ àkídàtù tawhid wa bayanu ma yudaduha min ash-shirk al-akbar wal-asghar wat-ta'til wal-bid'ah wa ghayri dhalika tírà yìí sheikh salih bin fawzan bin abdullah al-fawzan àwọn ẹ̀rẹ́ tó ṣe again tí lọ wo a ah, mujalladu alákọ̀ọ́kọ́ ó yẹ̀ jẹ́ pé mujalladu volume kan ní tíra ilé iná tábàlọ́wọ́ page 178 ó yẹ́ bá ní ti àbá ń bẹ̀ bákanáà tí abálọ́wọ́ tíra usulul iman fi dha'il kitabi wa sunna gbogbo àwọn tíra tí mo ń sọ yìí àkídàtu tawhid ọ̀rọ̀ nípa àkídà tawhid na ń sàlàyé bẹ́ o kẹlìbà ń pé tíra àkídà àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fi ọlọ́run bá búra and mo ó yẹ kí a gbọ́rọ̀ yẹn dáadáa ṣe rí ọ̀rọ̀ bídá ibi táwọn àfáà ti máa ń discuss ọ̀rọ̀ bídá ọ̀rọ̀ tawhid ló kó sí kò dẹ̀ sí khilaf kò sí yapa níbi ọ̀rọ̀ tawhid tó tẹ́ bá ti lẹ́yìn maturidiya àbí kókó sínú àwọn shia àbí kókó sínú àbí kókó sínú àwọn karramiyya àbí kókó sínú àwọn asha'ira àbí kókó sínú àwọn sufi ila ghairi dhalik isi bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ <clears throat> naam aqidatu tawhid tírà ọ̀rọ̀ aqida ọ̀rọ̀ tawhid ni wa bayanu ma yudaduha min ash-shirk al-akbar wal-asghar wat-ta'til wat-ta'til wal-bid'i wa ghairi dhalika monika lọ page 178 kalawo usulul iman fi dhawil kitabi wa sunna ìpìlẹ̀ iman fi dhaw'il kitabi wa súnà lábẹ́ ìmọ́lẹ̀ al-Qur'an àti súnà kálọ̀wó a volume 1 page 298 àwọn olóṣe nukhbatun min al-ulama nukhbatun min al-ulama àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àgbàfà kan àwọn ni wọ́n kóra wọn jọ tí wọ́n ṣe kẹwàá lè bá àwọn pé tó dáa ni àwọn tó ṣe náṣírù ẹ̀ àwọn tán fọn káàkiri ayé tán ní tíra tó dáa ní ká máa kàá nígbàtí wà nínú kùbàtí omi lẹ́lẹ̀ àmà majihúlù láwọn yóò majihúlù nígbàtí ọ̀dá kankan ma ọ̀rọ̀ hadithu yé kọmọ́tán pè ní kíní àwọn tó ṣe náṣírù ẹ̀ ànáṣírù tán fọ́n tíra náà jáde àwọn irshad àwọn ministry tí wọ́n ní ṣe pẹ̀lú islamic affairs àti àwọn al-awqaf àwọn nǹkan tí yẹn fẹ́ fi sílẹ̀ fọ́lọ́wọ́n bá wípé ẹ máa mo fi dúkìá ilẹ̀ kí àwọn ọmọ òrukàn àwọn opó àbí àwọn èèyàn míì náà tẹ́fẹ́ àwọn aláìní ká benefit ká gbogbo tàà bá rí bẹ́ ẹ máa fi tọ́jú àwọn aláìní so náà gbé ní al-awqaf nìyẹn wad àti àwọn mínísì àwọn mínísì yìí náà wà fún dáẹwà ìpẹ̀pẹ̀ sójú ọ̀nà Ọlọ́run Ọba wal irshad àti tọ́nisọ́nà nílùú al-mamlakatu al-arabiyyatu as-saudiya kingdom of saudi arabia àwọn ministry of islamic affairs àti al-awqaf àti dáẹwà wal irishad ní kingdom of saudi arabia àwọn ni wọ́n ṣe kíni o àwọn ni wọ́n publish tírà yẹn àwọn ni wọ́n dẹ̀ spread yẹn káàkiri ayé pé tíra yìí ń kọ́ o àwọn àgbàfà tí wọ́n yanjú dáadáa tí wọ́n kéwú dákàn tí wọ́n lè fakò mọ́kún kéwú yọ àwọn náà papọ̀ ṣe ṣe bá ní sí bákan náà tabalawo tíra albidaihu wal mukhalafatu fil hajj bídá àti ìyapa níbi iṣẹ́ hajj níbi hajj kalawo mujallad kéṣe abdulsami'e abdulsami'e khalid bin isa al-usairi àti àfáwà yusuf bin abdullah al-haqi àwọn olótún ṣe náà ṣírò ẹ̀ àwọn ìwọ̀n fún káàkiri ayé tani tíra tó dáa ni àwọn المملكة العربية السعودية wizaratu so àwọn ministry islamic affairs ministry for islamic affairs tí a ti sàlàyé síwájú yẹn tá a ti sàlàyé pọ̀síwọ̀wẹ̀ síwájú àwọn náà ni wọ́n tún gbé tíra yìí náà jáde bákan náà tí a bá lọ́wọ́ tíra ar-raddu ala al-lam'i naam a tabalawo tíra yìí page 1 eh, eh, mujallada lákọ̀ọ́kọ́ page 45 a bọ̀rọ̀ yìí náà ń bẹ ẹni tó ṣe tíra yìí onáà ń ṣàhátà Muhammad Saq afá yìí ni wọ́n kọtíra yìí afá súnnà náà ni wọ́n bákan náà tábàlọ́wọ́ fatawa fatawa shabkatil islamiyya fatawa shabkatil islamiyya tó yíba ní sí yìí tó tábàlọ́wọ́ mujalladu alákọ̀ọ́kọ́ page 5473 mujalladu alákọ̀ọ́kọ́ volume 1 page 5473 abọ̀rọ̀ tí mo fẹ́ sọ ibẹ̀ ẹjí kí wákàá ṣẹwárí eléyìí tí mo eléyìí tí mo ní mo fẹ́ kaná sù rẹ̀ yìí mo ní bákan náà bó ṣe wà ní gbogbo àwọn tíra yìí bákan náà ni wọ́n so yíba nísìn ẹ jẹ́ kí n ka fún yín inshallah so bóyá ibi báyìí náà láti láǹfààní àti dúró lálẹ́ yìí torí ọpẹ́ wa ká tó bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ bismillah naam wọ́n ni hadith wọ́n ni ọ̀rọ̀ kan bẹ wọ́n lò náà ni pé hukmul bid'ati fi ddin bi jami'i anwa'iha hukmul bid'ati fi ddin bi jami'i anwa'iha ìdájọ́ bídá nínú ẹ̀sìn ìdájọ́ kí ni o bídá ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn bi jami'i anwa'iha wọ́n ni nígbò pẹ̀lú gbogbo ọ̀nà ibi tó pín sí kí ni ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn pẹ̀lú gbogbo ọ̀nà bí tí bídíà pín sí pátápátá kí ni ìdájọ́ ẹ̀kọ̀ kan bẹ́ àwọn fẹ́ sàlàyé ẹ̀ fún wa wọ́n ní kúlù bídíà ti fi díìnì fàhíyà muharramatun wà dalalah wọ́n ní gbogbo bídíà tí yẹn bá dálẹ̀ sínú ẹ̀sìn ẹ máa wo kọ́ìdù fi díìn gbogbo bídíà tó bá jẹ́ pé àdádálẹ̀ ní ẹ̀sìn ni liqawlihi sallallahu alaihi wasallam wọ́n ní torí gbọ́lọ̀wà nẹ́bì tó sọ wípé wa iyyakum wa muhdathatil umur ẹ ṣọ́ra fún àwọn àdádálẹ̀ nínú àwọn alámàrí ẹ̀sìn fa inna kulla muhdathatin bid'a àdísí ìjàbàtà mọ́ ń kà bí gbapá àwọn afáàsún ní orírí láyé rẹ̀ o àwọn afáàsún náà ti sáájú rẹ̀ rí ẹni tó bá sọ pé kúlù bídá ti ń dọ̀lá wà kúlù dọ̀lá ti fi náà ó ní dẹ̀lílù kúlù bídá ti ń kúfùrù níbo ló ti rí pẹ̀wọ̀ bídá ní kúfùrù làdísì ń wí níbo ló ti rí ta lọ sáájú ẹ̀ túbá orí láyé kò sí àbá súnnà náà tí orí hadith rí sọ fún wa ta ni orí rínú wọn ẹ tó bá jẹ́ pé ìwọ tó ọmọ kéwú kankan tó ọ̀yanjú nu kéwú ìwọ lọ wá rí òun ni wọ́n ń kò tí yé o àdísì tí ó ma kó ti bí gba wípé àwọn àfẹ́ òrírí òun ni òun lọ́kọ́kọ́ discover àdísì yẹn ló fi mú dájọ́ burúkú tí ń gbé láwọn èèyàn lórí ló fi mú jáde wọ́n wa iyyakum wa muhdathatil umur arẹ́bìnrin ẹ sọ́ra fún gbogbo àwọn alámàrí àwọn àdádálẹ̀ náà alámàrí fa inna kulla muhdathatin bid'a wọ́n tó gbogbo àdádálẹ̀ nǹkan bídà ni wa kulla bid'atin dalala gbogbo bídà sí ni

nínú ẹgbàwà mi man amila amala ẹni tó bá ṣiṣẹ́ kan nínú ẹ̀sìn laysa alayhi amruna tí ó sí àṣẹ àwọn ànábì lórí iṣẹ́ náà ànábì kò ní ó ṣe tó fi ṣe fahuwa radde àdásẹ́ padà sí ọlá nígbà wọ́n hadithu méjèèjì tọ́ka ala anna kulla muhdathin fi ala anna kulla muhdathin fi dini fahuwa bid'atun wípé gbogbo àdádálẹ̀ nínú ẹ̀sìn bídíà ni wa kulla bídá ti ń bọ̀lẹ́lá àti gbogbo bídá pàwátà ànú ni mardúdà ní tàdà padà sẹ́ni tó ṣe ni wà mẹ́rin zálìkà wọ́n ní túnmọ̀ ilé ìbáyìí ìtumọ̀ rẹ̀ kó lè bá ọmọ pàgbọ́ yé dáadáa ìtumọ̀ rẹ̀ ní pé annalbídá pípẹ́ àwọn bídá wọ́n ní annalbídá jami'u bídá tù ní ló fi jẹ́ annalbídá àbẹ́kọ́ ni so tàbí ká sọ kọ́ jẹ́ ismu inna so ibá ní sí torí pé anna ni ó ma jẹ́ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ so ibá ní sí inna ni ó ma jẹ́ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ anna ni ó ma jẹ́ láàrin ọ̀rọ̀ náà wọ́n ni òun náà ni pé anna kulla muhdathin fi ddin náà wọ́n ni ومعنى ذلك أن البدعة في العبادات والاعتقادات محرمة pé gbogbo bídíà nínú ìbádà nínú jọsìn àti nínú àkídà nínú àdìsọ́kàn muharramatun in ta ṣe léwọ ni walakinna ní ìbámu sí irú ìran bídí àtẹ́yàn bá ṣe ni ó tọ́ka sí irú ìdájọ́ ìjẹ́wọ̀wó ní ọ̀jẹ́ ìdájọ́ rẹ̀ yàtọ̀tọ̀ síra wọn so ní ìbámu sí irú ìran bídí àtẹ́yàn bá ṣe faminha wọ́n ni táà ń sọ ní pé faminha ọ́n bẹnu bídá máa wà kúfùrún sọ̀rọ̀ ilé tó ise ìṣe ni tó straight ise kèfèrí ni tó clear ise kèfèrí ni tààrà láì lábòmílà ń bẹnu bídà tó pé ìṣe kèfèrí ni wọ́n ní gẹ́gẹ́ bí kàtọ̀wáfì bil quburi wọ́n ní irú àpéjúwe bẹ́ẹ̀ ó ní kí a máa rọ kiri ká sàárè àmọ́ kí ni kìí ṣe gbogbo ìmá rọ kiri ká sàárè ó ní bídà tó gbé jáde kónú ẹ̀sìn wọ́n ní kàtọ̀wáfì bil quburi taqarruban ila ashabiha lẹ́ni ajẹ́ ti pé tí yẹn bá ń jọ kiri ká tí ò jọ́sìn fáwọn tó wà nù yẹn bídíà ló ń ṣe náà bẹ̀tì kò sí kí ni o kì í ṣe kúfùrù sọ̀rọ̀ wọ́n ni kàtọ̀wáfì bilkubúrí takọ́rùbá nílá ọ̀sọ̀hábìhà wọ́n ni rubídíà yìí kúfùrù tó clear ni kúfùrù tó lọ sàn ni wà tẹ̀kìdímì zaba ìhìwàn nùdúrí

àwọn gùlátù jahmiya àwọn aláṣejù náà wọn jahmiya ọ̀rọ̀ tí wọ́n irú ọ̀rọ̀ tí wọ́n yìí náà ọ̀rọ̀ kúfùrù ni ọ̀rọ̀ bídíà tó gbẹ̀yẹ̀ jáde kúrò islam ni wal mu'tazila àtàwọn aláṣejù mu'tazila ọ̀rọ̀ tí wọ́n náà tó gbẹ̀yẹ̀ jáde kúrò islam àwọn aláṣejù náà wọn wà mí hàmá wà mí wàsá ilẹ̀ ṣírkì wọ́n lọ́wọ́ ń bẹ nínú bídíà tó ẹ̀mùkú wọ́n ti yanjú bídíà tó gbé ẹ̀jáde kó islam tó jẹ́ kúfùrù tó clear àbí wọ́n ní ìbẹnu bídíà kẹ́lẹ̀ bá pé ìdájọ́ ẹ̀yà tọ̀tọ̀ síra wọn wọ́n ní tó wọ́n ń bẹnu bídíà ilé tó yẹ pé okùn fẹ́ bọ lásán lọ́jẹ́ kò ń ṣe ẹbọ fúnra ara rẹ̀ kò gbé ẹ̀jáde kó islam àmá burú lòun náà wọ́n ní òun lélẹ́ yìí o kalbina yalẹ̀ kubur ẹgẹ́ bí kálọ̀ máa ma ilé àbí kálọ̀ máa ma nǹkan lé sàárè lórí ẹ́ àwa tí a sin táwà lọ wá wọn bíkìlẹ̀ àtàrí kan bá rẹ̀ sàárè kan bá ma nǹkan láìsà wọn christian so ibẹ̀ ní sí yìí tó yẹ pé wọ́n fẹ́ lè yọ rúmà palọ̀ fún sàárè wọn fẹ́ni tó kọ àwọn lé alárànbarà lé sàárè lórí ó tó fòròdó sí wọ́n tún ṣe gbogbo ẹ̀ àwọn mùsùlùmí náà ti ń ṣe tó fara pẹ́ bí wọ́n ti ẹ̀ tí tó báyìí tí wọ́n bá sọ́ra wọ́n lè bá débẹ̀ náà wọ́n nírú àwọn nǹkan báyìí kálọ́mọ́ ilé wàtàkìdìmì zaba ẹni a no wọ́n ni kalbina ìyàlẹ̀ kubur ẹgẹ́ bí kálọ́mọ malilé sáré lórí bídíà yìí kò gbé ẹjáde kónú islam wàsọ́láti wà dùwáhì ìndáha àti ẹgẹ́ bí kéèyàn lọ máa kírun àbíkọ́ lọ máa sàdúà níbi sáré àmọ́ Ọlọ́hun Ọba ní kírun yẹn fún Ọlọ́hun Ọba ní sàdúà yẹn fún ọkà lọ sí ibi sáré náà nìyẹn àyè yí pé tẹ́yìn bá ṣe ìbádà ń bẹ̀ o ládá tẹ́yìn ó rí ń bẹ̀ ó ju kéèyàn lọ ṣe ìbádà láyé mi lọ torí pé kí ni o àyè yí àyè àlùbáríkà ni torí ẹni tán sí sínú ilẹ̀ yìí ń o ẹni kí ni ẹni àlùbáríkà ni wọ́n ní irú bídíà yìí ń kọ́ kó ní kò ṣe kí ni kò gbé yẹn jáde kó ní Islam ẹ̀rìkẹ́ àbí lọ ń kírun fún ẹni tó wà nù sàárè gẹ́gẹ́ ní jọ́sìn fún àti ẹni tó ẹpọ́ lọ síbi sàárè kéèsẹ́ ní tó wọ́n bí sàárè ní jọ́sìn fún Ọlọ́run Ọba ní jọ́sìn fún àmọ́ nítorí àníyàn pa ní àyè yẹn ni Ọlọ́run ṣàdúrà níbi sàárè torí kó láníyàn pé àyè yẹn jẹ́ àyè gbígbàdúrà àmọ́ Ọlọ́run gangan ní ń bẹ̀ àwọn méjèèjì bí iṣẹ́ wọn ṣe yàtọ̀ bẹ́ẹ̀ náà ìdájọ́ wọn yàtọ̀ àbí iṣẹ́ wọn papọ̀ ni ẹni tó lọ pe ẹni tó wà nù sàárè àti ẹni tó lọ pe Ọlọ́run Ọba níbi sàárè ni bí iṣẹ́ wọn ṣe yàtọ̀ yẹ bẹ́ẹ̀ náà ni ìdájọ́ wọn yàtọ̀ tó ní tẹ́ǹpẹ̀ ní ẹ̀pin tó gbé ẹ̀jáde kó ní tó jẹ́bọ òun náà ní ká gbé ẹ̀tọ́ Ọlọ́run Ọba fún èèyàn ẹni yóò gbẹ́tọ̀ Ọlọ́run Ọba fún èèyàn Ọlọ́run Ọba náà ní ń pè ẹ̀tọ́ Ọlọ́run Ọba ní ìbáadà Ọlọ́run Ọba náà ní ń pè òun ní kírun fún ẹnu bí tí wàhálà rẹ̀ wà ní pé ààyè títí ń ṣe ìbáadà yẹn ó ní àníyàn pa èèyàn lọ́yà ààyè òṣìṣẹ́ kí ni kò sẹ́rì fún ìlọ́lá ààyè yẹn àníyàn pé òun lọ ń jọ́sìn láàyè yẹn torí kí ládàá òun lè lékún yẹn so àníyàn tó fi di fídíà mọ́ lọ́wọ́ nìyẹn in tí fídíà fi wọlé tọ́ nìyẹn kò yí báyìí nísìn so kẹ́lẹ̀ bá mọ̀ pé ìyàtọ̀ ń bẹ alùsúnnà máa ń ṣe yàtọ̀ kéde gbogbo kálẹ̀ bá máa ń táàmà pè yán kẹfẹ́ lé lórí láńlá tó ti bá rí ni wọ́n wọ́n lọ wọ́n máa ń lọ síbi sàárè àbáwa kìníkan wọ́n máa àà ò ní pè yán kẹfẹ́ rí báyẹn ó kọ́kọ́ ma kíníkan tí lọ sí ibi sàárè náà ẹ̀ tí ọ̀dá sáà máa ń sìn tó bá jẹ́ páwọn tó wà nù sàárè ní lọ ń pè ẹ̀hẹ́ ẹlẹ́bọ nìyẹn àwọn tó bá jẹ́ pé kan lọ ń sàdúà sọ́lọ́run ọba ọlọ́run ọba nílọ ń bẹ̀ níbi sàárè yẹn kò yí bá nísìn kódà kó rí kọ́ máa kírun bẹ̀ ọlọ́run ọba ní kírun fún níbi sàárè yẹn ọkàn lánìyàn pé àyè yìí ń kọ́ o àyè tó pé tèèyàn bá ti rìn ìbáradà ń bẹ̀ yóò ní ládá tó lékún nítorí ni so ìbáradà yẹn náà ó ní so wọ́n tó bá rí báyìí ò ní pè ní kèfèrí torí pé iṣẹ́ tó Islam ló fi jẹ́ sí pé tá a bá rí yẹn kan tó ṣiṣẹ́ ṣiṣẹ́ yẹn tó pé

wọ́n ní irú àwọn eléyìí báyìí wàsọ̀láti wà dùwáìhì ìndáha so wọ́n ní wà mínha mahuwa fiskun ẹ̀tẹ̀kọ̀dí wọ́n ní sí ń bẹnu bídà tó yẹ pé pòkí àkídà ni pòkí ìṣe fiskun nínú àkídà ni wọ́n ní òun náà ní kíni kàbídà ti khawarij gẹ́gẹ́ bí bídà àwọn khawarij walqadariyya àti walmurji àwọn ẹ̀rí ṣẹ̀ríà wà minha ma huwa ma'siyatun ó ṣe ń bẹnu bídíà tó yẹ pé ẹ̀ṣẹ̀ ni ẹ̀rí yóò ní ẹbí onírí àbáṣọpọ̀ bídíà lẹ́sẹ̀ àwọn ọmọ ẹ̀dùn sọ̀rọ̀ dídán àà ìwọ ní gbogbo àwọn alábàáyé èèyàn ní pẹ́ lórí eléyìí náà tí nǹkan fi ṣèyàn sáwà pé bídíà lẹ́sẹ̀ ni ó ṣe oúnjẹ àrí sáwà pé bídíà lẹ́sẹ̀ ọmọ yẹn mùrìjíyà ni wọ́n torí wọ́n ń pè bídíà lẹ́sẹ̀ <laughs> eléyìí náà àbá náà mùrìjí ulòun náà bí àní o ti o ti sàgbákò ara rẹ̀ sẹ́yìn wàláì ugbó in tó ti tọ́ fún ọ o ní pé kọ́ ọ padà àwọn èèyàn ti ń ké látọjọ́ ẹ̀wọ̀n sáà ń gbẹ lọ ó ti sọ̀sọ́kúsọ ó ti wá jámọ̀ lójú ó ti yá jájọ lọ́wọ́ ìwà ń fa gidi dìfẹ́ndì ẹ̀ lọ kò dáná àwọn ẹbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni bàbá ní yóò crash yóò jẹ́ ti crash báyìí <laughs> iná kọ́ crash yìí ah, ah, crash kan lójú báyìí ó ti crash náà

náà wọ́n ní bẹnu bídà tó yẹ pé máa síyà ni ẹ̀ṣẹ̀ ni kàbídà ti tabatul wọ́n ní gẹ́bí bídà kéèyàn máa ṣe àwọn nǹkan kan ní àwọn ìgbádùn ayé kólóhùn ní débẹ̀ mọ̀ fẹ́ fi súnmọ́ lọ́wọ́ bá bídà yí ẹ̀ṣẹ̀ ni so ẹ báyìí nísìn èyí nífẹ́yàwó torí pé ìyàwó disturb mi wọ́n ní jẹ́ kí n rí tàájú ṣe wọ́n ti ẹni jẹ́ kí n máa ṣe tìlàwátò Qur'an wọ́n ti ẹni jẹ́ tabatul bídíà yẹn ẹ̀ṣẹ̀ ni ẹ̀rínsìn ó ní kàbídíà sí tabatul wọ́n sì yá fi shams àti irú bídíà kéèyàn máa gbàwẹ̀ kó dúró sínú oòrùn wọ́n rí fà sí àdísù àbí Israel tàbí ah, àwọn mélòó àwọn aláìmọ̀kan ni wọ́n lò léyìí wọ́n sì yá fi shams àdísù àbí Israel àdísù Ibn Abbas kíṣọ́tù àbí Israel òun wọ́n rí fà sí pé gẹ́gẹ́ bí bírú bídíà kéèyàn máa gbàwẹ̀ kó dúró sínú oòrùn ilé tí abú Israel ṣe yẹn bídíà ẹ̀ṣẹ̀ ni ẹni ẹ̀ ń pa wọ́n ń pè fídíò àlẹ́ṣẹ́ wọ́n ń pè fídíò àlẹ́ṣẹ́ kí lélẹ́ yìí ẹ̀wọ́n tọ́kọ̀ àwọn sàábà lé ní fídíò ní àwọn ẹ̀wọ́n lẹ fídíò máwọn sàábà ta ní lẹ fídíò máwọn sẹ́yìn sẹ́ màṣùmúnù ni wọ́n màṣùmù làwọn sàábà màṣùmúnù ni wọ́n tán àbá ti fẹ́ gbẹ̀rí gbogbo nǹkan ní wọ́n máa takò wàlùkìsọ́ bí kọ́sìdì kọ́tọ̀ iṣẹ́ wá ti lè jìmá kéèyàn tẹ́ràn lọ́dàá pé ah, tí n bá nígbà tí n bá yẹ tẹ̀ra mi lọ́dà kọ̀ parí bẹ́ẹ̀ bá fìyàwó lọ̀ mí <laughs> nígbà tí bá kú ti tẹ̀ra mi lọ́dà so ẹ jẹ́ ẹ ní dààmú mi mọ́ ń wà aráyè fèsì ìbádà ẹ òun náà ń pè ní alxisọ bìkọ́sì bìkọ́sì ìṣáwá ti jìmá naam ẹ wọlé ìbáyìí mo wá fẹ́ fi ẹlẹ́ẹ̀kejì tí ẹlẹ́ẹ̀kejì yìí mo fẹ́ fi ṣàlàyé ẹ̀ dáadáa ṣe ti rí pé bíbáyìí wọ́n sì yàtọ̀ láàrin ẹni lọ síbi sàárè tí ń lọ ń ṣe ìjọsìn ìfẹ́ tó sàárè àtẹ́ntọ́ lọ síbẹ̀ tí lọ́sẹ̀ ìjọsìn fọ́lọ́wọ́ bá wọ́n ní bídí alákọ̀ọ́kọ́ yẹn ẹni tọ́ lọ síbi sàárè tí wọ́n lọ ń pe àbí lọ ń ṣe nǹkankan ń lọ ń dúran fẹ́nu tó wà ń bi sàárè fún bí àpẹẹrẹ sí ẹwà rèèyàn kan tọ́ lọ sàárè ni pé ah, àyè yìí nǹkan ni ta bá dúran sáyè yìí ọ̀yẹ̀ ká ní ládá tó pọ̀ àmọ́ lọ́nà mo pẹran fún kò ṣẹbọ àmọ́ tó bá jẹ́ kò dí ó ti jáde kúrò Islam ó ti yé báyìí nísì àbí lọ ń ṣe lérí lọ ń jẹ́jẹ́ fẹ́ni tó wà ní sàárè gẹ̀gẹ̀ ẹbọ ni àmọ́ ilọ ń jẹ́jẹ́ fọ́lọ́n pé ọlọ́run mọ́sẹ̀ wọ́lá pé bí sàárè àwọn bàbá wa kí ní mọ̀ wà yìí tó bá ti lè fún mi lọ́mọ ọlọ́run ọba ń gbà àwẹ̀ ọgbọ̀n ọjọ́ fún ọ ìwọ́n ń ṣe lérí fọ́lọ́run ọba níbi sàárè pé <laughs> kò yíwá ní àyẹ̀kìlẹ̀ rí kí lórí tó wà kò sáà nẹ́bí ọ̀kan lọ́wọ́ kan rí tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bá tó wà lọ bí kábàárí kan nínú àwọn kábàárí àwọn ànẹ́bí tó ti kọjá lọ pé mo wà bí kábàárí ànẹ́bí Ibrahim báyìí ọlọ́run kábàárí ànẹ́bí Ibrahim mọ̀ wà báyìí àà ewé Islam so kí fi ṣàlàyé ẹ̀ so ká fi kó àlàyé ẹ̀lẹ̀ náà ẹlẹ́ẹ̀kejì yìí nínú àwọn tíra tí mo ti kàyẹ́ ní pápá jùlọ tí ẹ bá lọ tíra albidaiu walmukhalafatu fil hajj ní page ehm, page 11 mujallada alákọ̀ọ́kọ́ ẹ̀ eléyìí tí mo kà tán tí mo kọ̀rọ̀ tán bẹ̀ yìí ń sin انه ترى عقيده التوحيد وبيان ما يضادها من الشرك الاكبر والاصغر والتعطيل والبدع وغير ذلك bẹ̀t bó sì wà ní gbogbo àwọn tíra yòókù náà ni ọ wà ń bí gbogbo àwọn tíra tí mo kà yẹn bí n tó wà ń bí kò yàtọ̀ torí pé kí ló ṣe rí gbogbo pátá wọ́n ṣe nẹ́kìlù ni wọ́n gbé ọ̀rọ̀ tó wà nínú tíra ìtìsọ́ọ̀mù Ṣáàtìbí ẹ tó fi yóò náà kún nínú ìtìsọ́ọ̀mù Ṣáàtìbí ọ̀rọ̀ yìí náà tó wà ń bẹ̀ wọ́n wá gbé wá fẹ́bà ní sin pé ọ̀rọ̀ yìí ń kọ́ o so bí gbogbo yín gbogbo yín tẹ́ bá kò tẹ́ bá kan ni ó ṣe rí so ibà ní sí torí pé ìdí kan náà lẹ́ti ni o lẹ́ti lọ lẹ́ti ọ̀rọ̀ yẹn so inú ẹ̀ ti sọ́ọ̀mù ní gbogbo wọn ti extract ẹ̀ gbogbo wọn wá ta náà wá ń kò tẹ̀ sí bíbí pé àkídà súnà o báyìí nípa bídà o ìdájọ́ rẹ̀ báyìí báyìí báyìí ni kò sẹ́ni tó sọrún tí jàbàtà ń sọ orí láyé wàláì kò sẹ́ni tó sọrí àwọn ọ̀rọ̀ tẹ́ẹ̀lérí tíra fún tí ẹ má wulẹ̀ gẹ̀kọ́ torí ibi tí ọba ti tí ẹ̀nìyàn tí wọ́n jí ìyàkadì má wulẹ̀ pápá jánú bí tọ́wà ẹgbẹ́ bọ́ta bọ́ta bí kéwù rẹ bá dá olójú bọ́ta náà ó bá sì lé bọ́ta ṣe bí wọ́n ní Rashidi ti dé <laughs> àmọ́dé sí kan ó tó bẹ̀rẹ̀ kéèsì mí <laughs>

àwọn bí àwọn ìyàbàtà bá nínú ẹ̀rin ọwọ́lé ó di súnà ó bá ìjẹ́pá wọn náà nínú ẹ̀rin ìyẹn sí mọ́ ya kùndárù báyìí àwọn ìdájọ́ àbòsí sáti máa sẹgbẹ́ wọn ngbá ń ní gbogbo tọ́ bá ti ṣe kò sí nǹkan tó burú mẹ́ bá ti wá tán ní masalasi táwọn ti ń kírun ní challenge nínú àwọn masalasi kan challenge ni tó wà lẹ́yìn ojú rin lẹ́yìn táwọn bá kírun tán táwọn kíjẹ mọ̀tán ní ọwà wọlé ní ọmọ akí ní ọ̀nà tí ọmọ adáró ẹ̀kì ah, ọlọ́run wá pè pé láyéláyé rẹ̀ mọ́ àti kírun masalasi mọ́ <laughs> ní ayé ní ayé rẹ̀ mọ́ àá ah, ah. ó ní àwọn ẹni àtúnlòun tó wá rí tí ń pè ìjàmbá sáré masalasi masalasi láyé rẹ̀ mọ́ pè masalasi wá ipò kọ́ sọ pé ìjàbàtà jẹ́ virus ó ní haha ìmọ̀ pọ́ ní ìrújú ní ìmọ̀ ìbájí sálámà sí yìí nítorí pọ́ sọ pé virus ó sì dó ní ìrújú báyẹn wallahi mo fọ́lọ̀ bàbúra sáti tako jàbàtà ó ti di kèfèrí wallahi mo fọ́lọ̀ bàbúra tó bá dà ti lè tako jàbàtà ó ti ni ó ti jáde kó ní Islam ah, ah. ó ti di kèfèrí báyẹn náà àà gbóhùn lẹ́ ṣe máa ń ṣe báyìí náà kò ní báyìí sí ẹlẹ́gbẹ́ burúkú wàláhì ẹgbẹ́ tí ó dá ẹgbẹ́ jìnà sí tó burú jù láti kò yí ẹgbẹ́ ìjàbà tánì táìmù lọ àbí ẹjẹ́ ń parí ẹ̀ ó jẹun tó padà járí tẹ́yìn bá ti bọ́ sínú agbẹ́ni ọ̀rọ̀ wọn báwọn <laughs> tọ́ ẹ̀bàbá <laughs> ní albid'u wal mukhalafatu fil hajj ona la fi parí alale insha Allah wani awwalan inqisamuha bi i'tibari ikhlaliha bi dinin bi dinin mubtadi'i wani piko bid'a si ni ni àwòye sí ikoaye bid'a bá ẹ̀sìn tí ban ṣe bid'a lọ́nà tí bid'a fi nkaye bá ẹni tí ban ṣe ẹ̀sìn ẹni tí ban ṣe bid'a yìí ọ̀nà wo ni bid'a pín sí ní abala ìwòye sí ọ̀nà tó ń gbà kó ayẹ bá ẹ̀sìn ẹni tí ń ṣe bídíà náà wọ́n ní fatanqasimu bi hadha al-i'tibar ila qismayn wọ́n ní ìwòye sí ilé ta sọ yìí ìwòye sí ọ̀nà tí ń gbà kó bá ẹ̀sìn ẹni tí ń ṣe bídíà yìí wọ́n lọ́nà méjì la lè pín sí alákọ̀ọ́kọ́ albidaatul mukaffiratu ilé tó sọ̀rọ̀ di kèfèrí ó bà ẹ̀sìn

àwọn náà di sẹ́mítà kàmbẹ̀yẹn náà làwọn náà court wọ́n ní àti kíyàn lọ máa pa ẹran àti kíyàn lọ máa ṣe lérí fáwọn tó wà nù sàárè wa du'aihim àti kíyàn lọ máa pè wọ́n wal istighathati bihim àti kíyàn lọ máa wá kún ẹyọ̀ nù ọ̀fìn wa tatafawatu fi shiddati hurmatiha wọ́n ní bídíà dẹ̀ ní o wọ́n ní is of different categories níbi ìlágbára ìjẹ́wọ̀ rẹ̀ wọ́n ló yàtọ̀tọ̀ síra wọn ó gbé pẹ́ jura wọn lọ ó gbópọn jura wọn lọ níbi ìlágbára ìjẹ́wọ̀ rẹ̀ faminha ma huwa min wasaili shirk wọ́n lọ ń bẹ nínú bídíà tó yẹ sí pé okùn fẹ́ bọ́ ní kìí ṣe bọ́ fún rárá rẹ̀ okùn fẹ́ bọ́ ní ẹwà wọ́n ni kalbina yalal kubur ẹgẹ́ bí kálọ máa kọ́lílé sàárè lórí wàsọ̀láti wà dùáhì ìndáhà àti kálọ máa sàdúà kálọ máa kírun níbi sàárè àmá ọlọ́wọ̀ba náà là ń wọ́n ní wọ́n tún bẹnu bídá bákan náà ma huwa ma'siyatun ilé tó lẹ́tíkí ma'síyà ẹ̀ṣẹ̀ ni bí i ti bá a ma huwa ma'siyatun ka bídá ti tabatul anizawaj wọ́n ní gẹ́gẹ́ bí bídá kíyàn sọ wípé òun ọ̀fẹ́ ṣe kí ni òun ọ̀fẹ́ fẹ́yàwó kí èyàn sọ pé òun fẹ́ máa gbàwẹ̀ lẹ́ni tí ó dúró sínú oòrùn so ibi báyìí wọ́n jẹ́ kó wáyé pé wọ́n ní in ti mọ́ ẹ́fà yọ́n bí i mo fi wá lóbi ní pé eléyìí báyìí ń sàlàyé ń tàà sọ lẹ́ẹ̀kan wípé bídíà méjì ní ń bẹ alákọ̀ọ́kọ́ ilé tó gbẹ̀yẹ̀ jáde kóòrùn Islam tó sọ̀rọ̀ di kèfèrí wọ́n má pèjú rẹ̀ wá wọ́n ní gẹ́bí kíyà máa ṣe tọ̀wáf kíyà máa rọ kíríkà sáré lẹ́ni tó ẹ́sì pé ó ń jọ́sìn fáwọn tó wà nù sáré yẹn gẹ́gẹ́ bákan náà kí a máa pè wọ́n kí a máa wákan yọ̀yàn jáde lọ́fìn wọ́n ní rúbídà yọ̀yàn jáde kónú Islam ó wá ní ẹlẹ́ẹ̀kejì albídà olùbọ̀fàsíkọ̀ ilé ìtọ́sọ̀rọ̀ ìdípò kí tí ó gbé jáde kónú Islam lábàlá tó ń gbà kó bá ẹ̀sìn yàn lẹ́lẹ́kejì ni pé àwọn bídà kan mẹ́tọ́ pé kọ̀yàn jáde kónú Islam àmọ́ sọ ìdípò kí wọ́n ní rú ẹ̀ wàhí alẹ́tì látúkùrìjù wọ́n ní wàhí pé kò yọ ẹni tí bá ń ṣe kò jáde kúò nínú fóòdì islam kò yọ jáde kúò nínú agbọ́nrin islam kò yọ jáde kúò nínú agboolé islam kò yọ jáde kúò nínú àgbàlá islam walakinnahu yakunu fasiqan biha wọ́n ní ẹnu mọ́ ni pé yọ́kàn dípò kí ni yóò dípò kí yóò dẹ́lẹ́ṣẹ̀ lórí àwọn bídíà náà ẹ̀rí wọ́n ní bídíà kan bẹ kò sọ ẹ̀dí kèfèrí ó sọ ẹ̀dí ẹlẹ́ṣẹ̀ ni wọ́n ní inú ẹni bídíà yìí náà ni bídíà tí ó jẹ́ pé kò yú ẹni tó bá ṣe jáde kúrò nínú Islam ọkàn sọ lẹ́nu mọ́ ni pé yakunu fasikon bíhà ẹni tí bá ń ṣe pẹ̀lú bídíà yìí yóò dẹni tó ti pòkí pẹ̀lú ẹ̀ wàtàtàfáwàtú fi ṣídàtì hurmatiha wọ́n ní ilé ìtawà ń wí náà òun náà tó wá yàtọ̀tọ̀ síra wọn níbi bá ìjẹ́ ìwọ̀ rẹ̀ rọ́wọ́ má pèjú pé irú ilé tí ó gbé ẹ̀jáde Islam

ẹ́ sọ fún wa ipé àkídà gbogbo àwọn àfáà tàṣà yìí pé kò dá kò rí bá ní sí wá ń múbi tí wọ́n ti rí àkídà ti ẹwà ọkàn jẹ́ yóò tẹ́lẹ̀ lọ́dá gbọ́ yà bí wọ́n ọgbádì sí ẹyẹ fún ara rẹ̀ ó tú síbi tó wọ́ tó lè gbà yóò Mr. Jabata èmi ò lè gbà ẹ́ mi lè gbà kò yọ bá ní sí injí wà láyé lè gbà kò yọ bá ní sí so láíláíláí ọlọ́run mẹ́jẹ

bí jẹ́ sí kọ́ fẹ́ o ti dájọ́ ti ẹlẹ̀ kò yí báyìí sí yìí o fi ju àwọn grandfather rẹ àtijọ́ sí báyìí sí àwọn àkídà kọwàrí jàbàtà lórí fáìbù ẹ̀ olórí fáìbù ẹ̀ nínú ìlú yìí kò sí yẹ báyìí sí pàápàá jùlọ ní southwest yìí ní southwest jàbàtà ló ṣe kí ni olórí fáìbù àkídà burúkú tó abẹ́ náà kọlọ̀bà kọ́ mọ́sàbá paná àkídà burúkú yìí kọlọ̀bà kọ́ bá paná rẹ̀ pátápátá kò yí báyìí nísìn so kọ́nà ọba kó bá paná rẹ̀ kó kú yányán la ilaha illallah so yí báyìí nísìn àwọn tó ń gbé àṣà rẹ̀ dání tó ń championu àṣà burúkú yìí bẹ̀rẹ̀ látòrí àfá Mr. Muhammad bin Ali Jabata ọ̀gbẹ́ni Muhammad bin Ali Jabata àti àwọn tí wọ́n ti rí ẹ̀wọ̀n he ẹ́ bí Rashid Mustapha bí Yusuf ọmọ wo wọ́n bá ní sí yìí so

ìgbà wa wà ń bí jàbàtà dáadáa nílé àwọn sí bí báyìí ah aláì àwa náà ah bẹ́ẹ̀ bá ti sàkídà wọn bẹ́ẹ̀ bá ti sẹ̀wọ̀n bẹ́ẹ̀ ti sàtúmọ́lé ẹ̀ tí rí ṣe ìkọ́sẹ́ ẹni tó gbé wá gan ẹlẹ́wọ̀n ni báwọn lẹ́yìn tẹ́wàá máa ṣe tẹ́ẹ̀ náà pàṣẹ tẹ́ẹ̀ náà rí sẹ́wọ̀n àfikẹ́ ẹ̀kẹ́jàbà sálẹ̀ ti lọ pé ọlọ́run pín kárí ó ní gbogbo ọlọ́yẹ káwọn máa retí ẹ̀wọ̀n àwọn náà ti lọ ti wa àṣídì náà lọ ti ẹnu ìgbà yẹn tẹ́ kó wa wọ́n kó àwọn kan lọ sí police station ọjà ìbẹ̀lẹ̀ lọ ti àwọn ọmọ èmì nìkan náà mọ́lọ sí division torí ibi tọ́wọ́ ti bá èmì ọlọ́pàá yìí division ló mẹ́mì wọ́n èmì nìkan náà mọ́lọ sí division mọ́lọ 3 days ní àtìmọ́lẹ̀wọlé division gbogbo apátápátá àtàwọn tó wà lọ́jà àtẹ̀mí tí mo wà division fún gbára kó gbá lọ sẹ́dkọ́tà àtúnlọ́sọ ọjọ́ méjì ń bẹ́ àpọ́jọ́ ni kò yí báyìí sí kó tó so mo ti gbàgbé yìí tẹ́lẹ̀ mo fi

àwa lọ gba ṣọ́ọ̀pù kan sí Murità um, lámẹ́ ní opposite fọ́tí ọyẹ̀ eh, yẹn ibi ilé kan bẹ tí àwọn MTN dìlà kan ti ránṣìn tán fi ń ṣe kìíní bẹ̀ so ilé yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ building yẹn ọ̀tọ̀ ni building tó wà mẹ́tẹ̀lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tó wà rán padà wá wù tó padà kọ́ sí nǹkan tafẹ́ ìgbà tí building tó wà mẹ́bí wà so àwa gba ṣọ́ọ̀bù kan bẹ́ẹ̀ agbà ní 130,000 naira dẹ́yìn asan 20,000 naira fún owó agent ọjọ́ 150,000 naira afẹ́ máa tánjẹ bàbá nítorí kí máa sọ ní pé ẹ̀ẹ̀mọ́ nǹkan tàbí padà tánjẹ mọ́ ni wàláhì lazim nígbàtí ìgbà tọ̀rẹ́ mi wá wọ pé ah, ẹ̀ẹ̀mọ́ nǹkan torí ṣíbí wàláhì àti gba ṣọ́ọ̀pù 150,000 naira àti ra odó àti ra so many things afẹ́ máa tánjẹ àmọ́ nítorí pàmọ́ wípé àlẹ́ tánjẹ láì fáwọn yẹn ní ṣíbí wàláhì torí ṣíbí láfi close business bá ṣíbí láì yá wèrè

wàláì nítorí síbí àti ìbítájì ajẹ̀tíwà pé ah, tó bá jẹ́ pẹ́ran ni a mọ̀ pò gúnfe fúnra wa ẹni tó bá sí lọ́wọ́ òjò gúnfe àwọn òní láti pa màlúù gbogbo bá sì pa káàdì màlúù náà lè pa àmọ́ síbí ìlà ọ̀rọ̀gbọ́n dá sí fún láti mọ́ tájẹ táwọn ẹ̀bá wá fẹ́ ra ráìsì àbẹ́wà tó bá ní kákó síbí jáde látọ̀kún kọ́ sọ́nà pààlé fún síbí ni kò ní kọ́ gbajúmọ̀ olúwa rẹ̀ pé ẹyẹ lẹ́mọ̀ wèrè tó ń ṣe yìí gbàjọmọ̀ pẹ́ ta ń jẹ èyí wá jẹ́nu pálọ̀ yìí àbọ́jẹ́nu dáìní ọjẹ́ dáìní yìí tẹ́jìmọ̀ ibẹ̀ ẹ̀yìn nínú síbí báwa bá fẹ́ ra ìjẹ lọ́nà tí àfikẹ́ kó síbí jáde nítorí lágbúwá ò pé àà ah, kò sí bá máa tánjẹ táà ní kó sí síbí wàláì bá padà tánjẹ mọ́nù ha <laughs> ان شاء الله